algo. gbogbo ẹ̀yin olùfẹ́ ọ̀rọ̀ òdodo Markaz Ansar Sunnah Islamic Center ti tẹ́tọ̀pọ̀ ètò tá ní albayan tibian gbogbo ọjọ́ Friday láago mẹ́ta kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún fáago mẹ́rin ọ̀sán three fifty to four pm ní gbogbo ọjọ́ ẹtì Friday insha Allah níbi tá a ti láǹfààní àti pàdé Imam Abdulhakeem Al-Qutubi tó yóò máa fọ́ sí wẹ́wẹ́ ọ̀rí kí ni wí àlàyé láti inú Al-Qur'ani Karim àti àtúpalẹ̀ àdís àná Muhammad sallallahu alayhi wa sallam ẹ má gbàgbé o ọjọ́ Friday láago mẹ́ta kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ogun gbẹ̀rẹ̀dọ̀ wọ́n lọ sí ìrọ̀sẹ́rẹ́ ẹ̀fẹ̀ láti máa pàdé imam abdulhakeem alkutubi inshallah májẹ̀ tí lọ́jọ́ fẹ́ẹ̀dẹ̀ tó ń bọ̀ yóò ṣẹ̀yìn ẹ̀ o albayan wa tibian orí ìrẹ̀dọ̀ wọ́n lọ sí ìrọ̀sẹ́rẹ́ ẹ̀fẹ̀ ló wà. alhamdulillahi fatah alalim albarru rahim والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحابه وسلم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أشاء كيف الله الله أشهد صلاة فانا محمد صلى الله عليه وسلم عن الله بالله سبحانه وتعالى ilé tí ó ti máa ń dúró ti ẹnìkọ̀ọ̀kan wa kó má ṣàláì túbọ̀ máa dúró ọlọ́mba náà ni a bẹ̀ pé ìsìláàmù náà kó túbọ̀ fi ẹsẹ̀ wa rinlẹ̀ ní orí ẹ̀ a tún kí ẹnìkọ̀ọ̀kan wa káàbọ̀ sí orí ètò yín ètò wa ètò albayan wa tibian eléyìí tó máa ń dé sí etígbọ̀ ẹnìkọ̀ọ̀kan wa ní gbogbo ọjọ́ Jímọ̀ nígbà tí aago mẹ́ta tó bá ń kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tí tèmi náà ni ó tún ti dé sí etígbọ̀ wa yìí ẹ jẹ́ kí ẹnìkọ̀ọ̀kan wa káwá nǹkan fìdílé kí a sì gbọ́ ètò náà ní àgbọ́yé kò sí nǹkan méjì tá a máa ń gbé yẹ̀wò ní orí ètò yìí bí ó ṣe nǹkan tó ní ṣe pẹ̀lú àlámọ̀rí ọ̀rọ̀ Islam àwọn àbẹ̀ ọlọ́bàlá subhanahu wa ta'ala àwọn olùkọ́ wa àwọn sheikh wa àwọn imáàmù wa asheikh abdulhakim abdulrahim alkutubi ẹni tí ó jẹ́ olùdásílẹ̀ àti olùkọ́ àgbà ilé ẹ̀kọ́ markaz ansori sunnatul islami eléyìí tí ó fi kalẹ̀ sí ìlú ọlọ́gbun ní shimawa ní Ogun State àbẹ̀ ọlọ́bàlá subhanahu wa ta'ala kọ́másálà ìjẹ́kárí wọn pẹ́ lórí dáadáa ẹ jẹ́ kí a tún fi ara balẹ̀ láti gbọ́ ètò náà falyatafaddal mashkura. alhamdulillahi rabbil alamin wa afdalus salati wa atamma taslim ala al rahmatan lil alamin محمد بن عبد الله وآله ومن والاه واتبع هداه إلى يوم نلقاه وبعد ليتي أتوقف الله أشي الصلاة فوق النبوة محمد صلى الله عليه وسلم ládàá ọ̀sọ́látù náà kó máa bá wọn ará ilé ànábì àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé lánàá òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama alayna akirawa àti gbogbo wa lórí ètò albayan wa tibiyan èyí tí ń wáyé lórí radio 103.5 FM abẹ́lọ́wọ́ Allah subhanahu wa ta'ala gbogbo ẹ̀yin bàbá wa àti ẹ̀yin ìyá wa àti gbogbo àwọn àlùfáà wa àti gbogbo àwọn akẹgbẹ́ wa náà tí wọ́n ń gbọ́ wa ọlọ́mọṣẹ àṣàlẹkùn dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa àwọn tọ́lọ́wọ́ bá wá ń lò ní sábàbí lórí ibétò yìí tí ń lọ yìí náà ọlọ́mọṣẹ àbáwá sàwọn náà lẹ́sùn lórí kó ka ilé yìí náà kún ara mizanu hasanati wọn náà ọ̀la alukur'an alkarim ká má fi àkókò ṣòfò ní tí a pèrà wa lákìí ọ̀nà ni àkíyèsí tí ọlọ́wọ́ bá wa subhanahu wa ta'ala tó pè wá tí ó sì já ma ọwọ́ tó fẹ́ jẹ́ káwa tó fẹ́ káwa olùgbàgbọ́ òdodo tó fẹ́ jẹ́ ká fi dìra wa mú olúwa ń sọ fún wa nínú suratul olúwaláwọn olùgbàgbọ́ òdodo bí wọ́n ti rí ọlọ́wọ́n wa ní ikhwa ọlọ́wọ́n ọba lọ́mọ ìyá la jẹ́ ọlọ́wọ́n ọba wa pè wá ní kíni ọmọ ìyá tí gbogbo ọjọ́ tá a bá ti ń rí mùsùlùmí gbogbo ọjọ́ táwa náà bá ti ń jẹ́ mùsùlùmí ẹjọ́ a bá ti pàdé mùsùlùmí ọmọ ìyá wa tá a la pàdé òun àpàdé ọmọ ìyá wa ni bí ìgbà tá a pàdé ẹni ojú ọmú lẹ̀ táwa náà gbé e bí ìgbà tá a pàdé ẹni ajú ọmúlẹ̀ tóun náà gbé bí ìgbà tá a pàdé àkọ́bí ìyá wa bí ìgbà tá a pàdé àbígbẹ̀yìn ìyá wa ṣẹ̀gbẹ́njọ́ bá arákọ̀bí ìyá wa arákọ̀bí bàbá wa arábígbẹ̀yìn ìyá wa arábígbẹ̀yìn bàbá wa ó ní ipò tá a máa ń gbé wọn sí yàtọ̀ sí gbogbo ipò táwọn èèyàn wa ọlọ́run bá wa subhanahu wa ta'ala ó ní bóun ti fẹ́ kí àwọn olùgbàgbọ́ òdodo bó ti fẹ́ kí wọ́n wà rèé ọlọ́run bá subhanahu wa ta'ala fẹ́ páwọn olùgbàgbọ́ òdodo irú ọwọ́ tá a fi mọ múra wa òun náà nírú ọwọ́ yìí ó ní pé ká dira wa mú ká dà gẹ́gẹ́ bí ọmọ ìyá kí islam tó dé àwọn lárúbáwá ní àṣà kan nígbà jahiliya jahiliya àwọn ìṣẹ́kù kékeré tán lọ́dọ̀ àwọn ẹlòmíì ti ṣe ó àgbọ̀ngbà tá a bá rí bí jahiliya ti rí àwọn ará àwọn àdúgbò míì náà ti pé ah, ah, àwọn àdúgbò kan mọ̀ ń bẹ táwọn náà mọ̀ jọrú nǹkan báyìí kí Islam ó tó dé ọmọ lárúbáwá bàbá kan tẹra wọn mọ́lẹ̀ lásán èèyàn kankan lọ ọwá tẹnìkejì mọ́lẹ̀ ìdàkùn pé èèyàn bá tẹ̀yìn mọ́lẹ̀ kí ló yẹ kí yóò wí pẹ̀lẹ́ ẹ má sì ní pẹ̀lẹ́ fún kí ló náà kó wí kó ló sì máa lọ níjọ náà lọ́hùn ẹni bá tẹnìkejì mọ́lẹ̀ ìjọ́ òbí ní pẹ̀lẹ́ ìjọ́ òbí ní pẹ̀lẹ́ ẹ bá ní pẹ̀lẹ́ tán èyí tó náà bí wò ń wò pé òun sáà mọ bára òun náà rà ṣé bẹ́ẹ̀ ṣe sọ pẹ̀lẹ́ nìyẹn èmi ni pẹ̀lẹ́ hmm. ẹ ńgbà mo wá ní pẹ̀lẹ́ ńkọ́ ẹ pẹ̀lẹ́ ẹnu mọ́ ẹ kí wá ní ìsìn ẹ ṣé mi náà ló wá kí báyẹn kí wá ní ṣẹlẹ̀ nu mọ́ tán ọ̀rá ń bára wọn fà ká tó wí ká tó fọ ẹni ó tẹ̀ mọ́lẹ̀ àtẹni ó tẹ̀yàn mọ́lẹ̀ kálukú sì lọ dípa àwọn èèyàn rẹ̀ wá ẹni wọ́n tẹ́wọ́n lẹ́gbẹ̀ẹ́ ẹ̀ẹ́ mọ́wọ́rì máa lọ pé àwọn kíní wá yóò sì lọ àdúgbò wọn yóò lọ rí kó gbà wọn àná wọn yóò lọ rí kó wọn wá eléyìí lọ díẹ̀ àwọn ọ̀nà ti ẹ̀nà ẹ̀yìn ẹ̀yìn bàdánlẹ̀ house ó yá ó yá eléyìí lọ ẹ̀yìn bàdánlẹ̀ khaziraj ó yá ó yá àti bàdánlẹ̀ house àti bàdánlẹ̀ khaziraj ogun sì bẹ̀rẹ̀ lórí pàtẹ́ra wa mọ́lẹ̀ nìkan ogun sì bẹ̀rẹ̀ ogun sì bẹ̀rẹ̀ ó ti pé wọ́n ti ń yọkọ̀ wọ́n ti ń yàdá aláìwó sì máa gunra wọn wọ́n sì máa para wọn èyí wọ́n burú ń bẹ̀ ni pé gbógun nígbà tí wọ́n bẹ̀rẹ̀ látọdún náà wọ́n wá já wọ́n já wọ́n já ọdún kìíní ó lọ ọdún kejì ọdún kẹwàá ogún ọdún ọgbọ̀n ọdún àwọn ó tún wá máa bímọ sẹ́nu ogun náà àwọn ọmọ tó bínú ó tún wá máa dàgbà bá wọn lórí ogun náà àwọn náà mọ̀ dọ̀dọ̀ ọmọ ogún ọdún mẹ́ẹ̀ẹ́dógún ogún ọdún yìí àwọn náà wá ní mọ èyí ṣe táwọn bàbá wa ṣe ń bá wọn bà lórí kàzìrá dìjà wọ́n àwọn òwúrẹ̀ mọ̀ dìjà wọn kí ah, àwọn bàbá wa àtàwọn bàbá wọn èkó la ọ̀tá tún bẹ̀rẹ̀ náà nù àwọn náà máa para wọn lọ ogun míì wọn ló máa ń láṣì fún ogójì ọdún bọ́ ìgbàwọn ilé ayé ti wà nù jàhìlíyà nù àwọn àdúgbò kan náà ń bẹ láyé lónìí ó dá lẹ́kọ̀ọ́ wáyà yín ọlọ́mọṣà tún wá sí lẹ́kọ̀ọ́ yìí náà kò tún wá sí nàìjíríà ọgbọ́ àwọn street kìíní kan ọtí ṣe street kìíní kan ó sì mọ ọgbọ́pọ̀ ṣe ó sì ẹ lé wọn ẹ wà mọ kìíní yóò yàtọ̀ sí ti àwọn lárúbáwá tó ń ṣe. yíyọ lọ́wọ́ ń sọ fún wàdúrà lùkùrá فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا والله ọlọ́run ni ẹgbàgbé ni ìkúndùm àádá ìjọ ìyẹn èèyàn àti gbogbo ìdí pé ọ̀tá lẹ jẹ́ síra yín ọ̀tá ní yíyẹ̀ ìdẹ́ ríra yín lójú ẹ mọ wá bẹ́ẹ̀ ṣe para yín ni onígbẹ̀dí wá jọ́ta tóun àìbími ọlọ́run ọba náà ni fa aláfa bẹ́ẹ̀ ìnàkọ̀ lóòbẹ̀kùn mo wá so ọkàn yín papọ̀ ọlọ́run nífa asbahtum bi ni'matihi ikhwana pẹ̀lú dẹ̀rọ ọlọ́run ẹ sì padà di ọmọ ìyá tẹ́rọ ọmọ ìyá tọ́lọ́run wá pè wá yìí ọlọ́run ọba fẹ́ pé bẹ́ẹ̀ ni ká ṣe máa lo ilé ayé wa lọ ká jẹ́ kí ni ọmọ ìyá kò sí irú ìjà tí ò bá lọ láàrin wa ìjà tọ́lọ́wọ́n bá fẹ́ ká mọ́ bára wa jà irú ìjà táwọn ọmọ ìyá méjì mọ́ ń jà ẹ̀rọ kí tí ìbá ṣe pé nǹkan míì bá ti dàrú kódà bó bá dàrú náà àwọn yóò túnmọ̀ sọ́nà ní pé àpọ̀ ah, gbàgbé pé ọmọ ìyá rẹ̀ ni òun ẹgbẹ́ tó á tí ìbá sọ lápá jọmọ ìyá ni tí ìbá fojú rẹ̀ rí ìtọ́lọ̀ ọba fẹ́ káwa mùsùlùmí ọmọ bára wa lọ́nu ẹ dákun ẹjá wa wulé ayé lẹ́nu sí bẹ́ẹ̀ láti bára wa lò àwọn afáà máa ń sọ̀tàn kan wọ́n ló ṣẹlẹ̀ ńlú kan àmọ́ bó ti lálàáfíà àmọ́ wọn kàn máa ń pàtàn wọ́n ní ìlú kan bẹ wọ́n ní ìyẹn omi mú wọn wọ́n wá ní kànga kan tán máa ń pọn tọ̀ kànga tán wá máa ń pọn yìí ìgbó wá tó àkókò kan wọ́n wá di pé táwọn bá dédìí kànga báwọn bá ilé ti jù fami inú kànga báyìí ǹjẹ́ káwọn ó máa pọnmi jáde àwọn kan rí pé kànga ò ní ìfami nìkan lé láti inú kànga láàrin kan yóò wá lé tí ó lágbára tó gbégbà tí ah kí ní ìṣẹ̀lẹ̀ kátólíkà tó fọ́ ìfami ó sì já sínú kànga padà ah, kí ní ìṣẹ̀lẹ̀ ẹ lọ rẹ́mú fami mi wá àwọn adẹ́wò bẹ́ẹ̀ ó bá di pé nìkan kò rómi pọn jáde mọ́ gbogbo fami tó bá ti ń ju bẹ́ẹ̀ yóò kàn lé láàrin kan yóò sì jábọ́ bẹ́ẹ̀ fara tó bá ti jọ lóbi bá tún lọ́bẹ̀ kí láwa ṣe àwọn èèyàn gàngá yìí kan ta nínà níbò láti wá ṣe wọ́n ní ẹja wo ẹja wo yìí bí ẹnìkan bá bí n ti ń wo yìí àlìjànú kan ti ń bẹnu gàngá yìí àlìjànú ní ń bínú òní ń fà á kìíní yìí bá a bá rẹ ni ó bá lè wọnú gàngá yìí lọ kó lọ rí àlìjànú ìjà tọ kálukú bá ń tàdí mẹ́yìn lọ́gbọ̀n ọ̀dọ́ kan bá dìde akínlẹ́mí kílẹ̀ ló ṣẹlẹ̀ báyìí báyìí ní ẹ̀ ṣó ń bẹ́ẹ̀ ẹ̀sìn ni ẹ̀sùn bẹ́ẹ̀ wọ́n bá lọ nígbà wọn dédì kànga yìí ló bá nítọ̀ ń wọ̀bẹ̀ ń sì kó gbọ́n kan jàmí dání àmọ́ o ẹ̀ so okùn kan mọ́ mi lára okùn gbogbo òlú ló gbọ́dọ̀ pé sídì kànga jọ́ tí ń bá wọ̀bẹ̀ gbogbo òlú ni ó wá di okùn yìí mú ó ní àmọ́ okùn ẹni tí ó máa nù rẹ̀ bọ̀dá mi ni òun gangan ni kó jẹ́ main person tó di tí ó di okun nínú ẹ̀ ó gbẹ́ èyí tó kù kẹ́yìn ó máa wá sọ̀pọ̀tì okun. ọmọ ìyá mi ló gbọ́dọ̀ di. ọmọ ìyá mi ló bọ̀dá mi ọmọ ìyá mi tí mi àtàjọ mo rẹ́ ó mu mú tán mo gbé e àá ní kò sí láì rí ìwò lè kálukú tó sáré lẹ́mí rẹ̀ bọ̀dá rẹ̀ tó ń gbọ́ sọ ọ̀yìn lọ wọn ni àbá àlọ́jọ́ náà bá tó hmm. ìtumọ̀ ọmọ ìyá làwọn àbá fẹ́ sọ fún adáfi mú tán ìwá hmm. àmọ́ bó ti lálàáfíà o àmọ́ bó ti kí bó ti lálàáfíà a nígbà wá kanga kànga la ilaha illallah àfá ọkùnrin yìí bá wọnú kànga lọ ìgbó pẹ́ ó ti wá sọ fún wọn pé tán bá ti di tóun ti mi okùn òun sọ fún wọn nu pé tọ́ ó ti yá o bóyá nǹkan méjì ni ó túmọ̀ sí nǹkan epo gbogbo ti lé ẹ má jẹun kú o ẹ má fà mí bọ̀ àbí a mo ti ṣẹ́gun ẹ má fà mí sókè wọn nígbò yá lẹ́yìn àìmọye wákàtí gúrú ẹ̀ rárá ó kún omi lẹ́yìn àìmọye wákàtí àìmọye wákàtí láti bí ọwọ́ arọ́ngbà tó dọwọ́ rẹ̀ lẹ́ àbá lókun bá mì ee okun ti mì okun ti mì ẹ kí wá ló ṣẹlẹ̀ báyìí tó ti fẹ́ yí wọn a máa ń fa bọ̀ a máa ń fa okùn àwọn arìpókun ni wó àmọ́ ìsọ fún wa pé ẹ ṣe kí ni káàtì wọn pé ọmọ ìyá rẹ̀ ló ana bá ń fa kí ni ìbọn ní kànga ń fa ń fa ìkànga tó dì wọ́n nígbà wọn fa tó dáa ní méjì kan wọ́n ti wá ń rú yìí pé n ti ń bò wókè ọ́sà tó fà á wọ́n tún fà á á nígbà tó dáa nìkan wá rí kí ní dáadáa pé a ah, ìdáwọn hmm. wòye yẹn kọ́ làwọn wòye o hmm. eléyìí aṣọ irun ní bẹ̀rẹ̀ irun ló pọ̀ lára ìkíní tí ń bọ̀ yìí irun eléyìí hmm. irun eléyìí o irun irun bá irun ni ee eh, ti ń bọ̀ nu o ó ti pa wọ́n ní gbogbo òlú tọkùnrin oníkan di okun kànga mú yorùbá wọn ti ju okun lẹ́nu ó wá kúta ní ọmọ ìyá rẹ̀ ọmọ ìyá rẹ̀ ló wá dúró pé à ń bá jùlẹ̀ nísìnyí kí n wá ló ṣẹlẹ̀ ikú tó pọ̀ ọmọ ìyá mi yóò pa èmi náà ikú tó pọ̀ ọmọ ìyá mi òun gbé ọbọ má bọ̀ gbé sí gbọ̀bọ̀ náà ní mọ̀ gbé ọbọ ọwá ìmọ̀ kan pa èmi náà bọ́ ti pa àbíkèmí inú pa ọ́ òun níwá agbára rẹ̀ kò wá fẹ́ ká ó ti pé nǹkan tán rí láàrin ìṣẹ́jú méjì tí ó ti sọ́fà òun nìkan wá sluggish kíní wá do ní slow slow ọmọ tán bá ní slow motion mhm. ìwọ̀n ọ̀rá ń fa díẹ̀ díẹ̀ ṣẹ́rígbà tí ó fa dókè báyìí dé ló bá rí pé yọ àbúrò òun ní bẹ lábẹ́ ó gbẹ́ranko kan sókè ẹranko wá tóbi àṣẹ ẹranko òun àṣẹ náà kì ni hmm. wọ́n ní náà kí òun ló wà nù kànga òun ní tán bá ti jù fami nù kànga òun ní máa ń fa ìfami mọ́ wọn lọ́wọ́ ń jù nù odò hmm. so ọkùnrin kan ìrìnà kí òun ní wọ́n bá jà nù odò láti iye wákàtí òun ìgbó pátán ló lórí hmm. pé ìgbé òkè ọ̀ níbomi yìí jẹ́ òun ló fi rù wá sí òkè ẹ̀dàkùn gbà gbogbo ayé túká ta ló ṣẹ́kù lọ́dọ̀ rẹ̀ ibi à ń lọ nù innamal mu'minuna ikhwa bọ́lọ̀ tí ni a múra wa ọmọ kẹ́ ń tẹnumọ́ pé ìtàn yìí bóò ló ti lẹ́sẹ̀ ńlẹ̀ tó àmà torí kí sọ̀rọ̀ ànábì bí rírí ayé ni lóòótọ́ ni báwọn kan náà palá lọ ni àti kí ni àmọ́ sọ rí tó padà máa nà tó padà bá wa mú jáde yìí àwa gbà pé bọ́lọ́wọ́n ọba ti fẹ́ ká múra wa nù ẹ̀yin mùsùlùmí láyé lónìí ẹ̀yin dà ǹjẹ́ bẹ́ẹ̀ lẹ mú àwọn ọmọ ìyá yín àwọn èyí tó ti kú nú ọmọ ìyá yín àtàwọn tí wọ́n ń bẹ nísìnyí ọmọ ìyá yín ǹjẹ́ mú wọn bíi ọmọ ìyá ǹjẹ́ rẹ́dì pé a agbákò tí ó bá sí lágbájá kò sí mìíràn jẹ́ rẹ́dì rẹ̀ ṣáájú ká tó máa lọ ẹ̀dàpọ̀ ajá tó gbọ́ ẹja dókè lọ́hùn kó ní kálukú wa náà lè mọ̀ pé ọ̀nà wa ó ṣe kínú hmm. ó dín ọlọ́mọṣà tó wa ṣe lálejò gbogbo ẹ̀yin olùfẹ́ ọ̀rọ̀ òdodo Markaz Ansar Sunnah Islamic ti tẹ́pẹ́pẹ́ ètò tá a pè ní albayani wa tibian gbogbo ọjọ́ Friday láago mẹ́ta kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sáago mẹ́rin ọ̀sán three fifty to four pm gbogbo ọjọ́ ẹtì Friday insha Allah níbi láǹfààní àti pàdé Imam Abdulhakeem al tó yóò máa fọ́ wẹ́wẹ́ ọ̀rí wí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lórí rédíò wọ́n wọ́n láti máa pàdé imam abdulhakeem alkutubi insha Allah jẹ́ kí lọ́jọ́ fẹ́rẹ́ tó ń bọ̀ yóò ṣẹ̀yìn rẹ̀ o albayan wa orí rédíò wọ́n wọ́n ló wà. ẹja kọ́kọ́ pàkíyèsí yìí anabuwa muhammad sallallahu alayhi wasallam ó bẹ́ẹ̀ júwe ibú ló yẹ ká mọ́ ọmọ wa <laughs> àfa ọ̀nà wa jìn anabi ni la yu'minu ahadukum La yu'minu ahadukum. Hatta yuhibba li akhi. Hatta yuhibba li akhi. Ma yuhibbu li nafsi. Ma yuhibbu li La ilaha illallah. Anábi ní, La yu'minu ahadukum. Ẹnìkan kan nu yín kè yanjú nígbàgbọ́. Ẹnìkan kan nu yín ìjẹ́ Mùsùlùmí rè yanjú. Kò ṣe kí láwí? Kò tí yanjú. Kò pé kò dúó anabi ní kí ìsìláàmù rẹ̀ ó tó dùn kí mọ́ni rẹ̀ ó tó dùn anabi wa ní hatta anabi ní until tó bá tó ń fẹ́ fún mùsùlùmí ọmọ ìyá rẹ̀ ma yuhibbu li nafsi irú tí ń fẹ́ fún rárá rẹ̀ tó bá tó ń fẹ́ wé ẹ̀fọ́ di mùsùlùmí eh! èmi àti ẹjọ́ ń du kan ìwọ fẹ́ èmi náà ṣe kí ni èmi náà fẹ́ anábì ní kọ́ tó lè gbàgbọ́ òun ká tó gbàgbọ́ rẹ̀ tó yanjú ńjọ́ ọgbà tó gbé èmi sípò tiẹ̀ tèmi náà bá tó gbé wọ̀ náà sí kí ni sípò tèmi náà pé á ṣe kí ni yìí ìwọ orílẹ̀ yìí kó jẹ́ tiẹ̀ hmm. torí ó wù èmi náà kó jẹ́ tèmi hmm. àti kìnnì kan bẹ tí ò bá wí yìí àti àgbọ̀dọ̀ bá lọ́wọ́ mùsùlùmí ìlú bàmú bàmú ni mo yóò hmm bámúbámú ni mo yó èmi ò mà pé bí ń pọ ọmọ ẹnì kọ̀ọ̀kan bámúbámú ni mo yó mùsùlùmí ìlú rúlù báwọn mùsùlùmí kéṣe kí ni gbogbo ọ̀lúwú ẹ̀ àwọn àbárẹ̀ lọ́wọ́ mùsùlùmí ọmọ oníṣẹ́ mùsùlùmí ọ̀gọ́ ni èmi ò lè yóò bámúbámú lópin ìgbà tẹ́bí bá ti ń pọ ọmọ ẹnìkan èmi ò lè yóò bámúbámú ìlú tí mùsùlùmí nù ìjọ tó mọ̀ ìyá rẹ̀ kan bá ti ń sunkún gbọ́dọ̀ wọ́n pé ẹkún ti ń sùn yìí èmi náà gbọ́dọ̀ mọ́ bá súnú èmi ò gbọ́dọ̀ mọ́ rẹ́rìn kóhun sí kí ni kò mọ̀ sunkún wà ní ọkàn ọ́ èyí tó wá ba nínú jẹ́jù ni pé àìwá ṣe pa àti ẹ̀ ń fẹ́ fún un mọ́ nísìnyí kódà ń tó kù ní pé dáadáa tó bá tó fẹ́ bá mùsùlùmí àtúnwábò láti gbà kú lọ́wọ́ rẹ̀ ainal islam islam táwa là ń ṣe ọlọ́wọ́ bá wa subhanahu wa ta'ala sí rèé kí ni mo ń pè wá ọmọ ìyá ebi tọ́lọ́ ọba ti ń sọ fún wa bìkan nínú alukur'ani wọ́n ní wà látàjà sàṣù àbí ẹ má máa tọpinpin má tọpinpin mùsùlùmí ọmọ ìyá rẹ̀ ó tún wá ní wà láyé ọ̀tẹ́ ba'dukum ba'da ó ní mùsùlùmí ọmọ ìyá rẹ̀ má jẹran ẹ̀ lẹ́yìn má sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn má dọ̀rọ̀ ẹ̀ lẹ́ẹ̀pín kìíní mùsùlùmí nù ọ má dárọ̀ rẹ̀ mùsùlùmí lẹ́ o ọlọ́run ní kọ́ lè mọ̀ túmọ̀ ń tọ̀ tọ́ bá ń dọ̀rọ̀ rẹ̀ lẹ́ẹ̀ ayọ̀hẹ́bọ̀ ahadukum ẹ̀yà àkùlà láhàmà àrí ìmọ̀ ìtàn fàkàrẹ̀ ìjọmọ́ ọlọ́run ní ǹjẹ́ tán bá pa mùsùlùmí kalẹ̀ nísìnyí ọmọ ìyá rẹ̀ ọmọ tí ẹ̀tọ́ bí tẹ̀lé ìyá rẹ̀ àbí tí ìyá rẹ̀ bí tẹ̀lé ọ àwọn apàkalẹ̀ nísìnyí àwọn akún ẹran rẹ̀ ayọ̀hẹ́bọ̀ ahadukum ẹ̀yà àkùlà láhàmà àrí olúwa wa ń sọ̀rọ̀ púpọ̀ olúwa ní ẹran ọmọ ìyá rẹ̀ ń gbà wọn kún àbúrò rẹ̀ àbẹ́gbọ̀n rẹ̀ àkọ́bí ìyá rẹ̀ àbábígbẹ̀yìn ìyá rẹ̀ ẹ́ tí ń jábúrò fún àbóńtẹ́gbọ̀n fún ọ wọn wá pa wọn wá kún káwá kí ọjọ́ pé ó yá ẹran àbúrò rẹ̀ máa jẹ́ ọlọ́run ní fàkàrí ìtòmọ̀ ilé kórìíra rú ẹ̀ bẹ́ẹ̀ bá ti kórìíra rú nǹkan bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ kórìíra ẹ máa sọ̀rọ̀ mùsùlùmí lẹ́yìn ẹ dákun lẹ́nìí kí ni ìṣẹ̀lẹ̀ àfa níbi ayé ti bàjẹ́ ọ̀rọ̀ ọmọ kéwú kan tó ṣe kíní kan tí ò dáa ọ̀rọ̀ ìyá kan tó ṣe kíní kan tí ò dáa ọ̀rọ̀ alájà kan tó ṣe kíní kan tí ah, ah, ẹ dákun bọ́nà innamal mu'minuna ikhwa alukùránì ló pè wá bẹ́ẹ̀ olùwà ní dájúdájú àwọn mùsùlùmí òdodo kí ló pè wá olọ́mọ ìyá ni wá ìjájọ́ mọ̀ sallallahu alaihi wasallam anábì ní kúnú ibadallahi ikhwana kúnú ibadallahi ikhwan anábìlá yẹn arúsí ọlọ́run ẹjọ́mọ̀ ìyá o ẹjẹ́ kí ni yìí anábì ní ajọ́mọ̀ ìyá níbi ká anábì ní alimuslimu akhulmuslim ẹgbẹ́ ti pé alimuslimu akhulmuslim ó ní mùsùlùmí ọmọ ìyá ló jẹ́ fún mùsùlùmí ọmọ ìyá ẹ ẹ kéré ẹwu tánàbí ẹwu tó lọ́wọ́ bá ń lò náà bá fi pé gbólóhùn áhù lọ́wọ́ bá ń lò fáwọn mùsùlùmí yẹn kò sí tó tóbi jù lọ mọ́ nínú èdè lárúbáwá kò sí tó lè júwe bó ṣe fẹ́ ká múra wa mọ́ tó tó kẹ mú ní kí ni ọmọ ìyá wọ́n mọ̀ pé ọmọ ìyá ni relationship tó ṣe pé tó wà láàrin èèyàn báyìí ọ̀ nífẹ̀ẹ́ kókùn rẹ̀ ó já kódà kọ́mọ ìyá rẹ̀ ó ṣe kíní kan fún bí ọba tún bínú wọn ni pé ah, ọmọ ìyá rẹ̀ náà wá ń dá yẹ̀yẹ̀ rẹ̀ láǹdà wọn báyìí ọba tún ní ẹ eh, ó ṣe kíní kan ní ẹ eh, kó gbó tí ò bá lè wo ṣe ọgbọ́n táwí ni àní ọmọ ìyá rẹ̀ ni ṣùgbọ́n náà ti fẹ́ kẹ́ ẹ máa rí mùsùlùmí nù kí n tó bá ṣe ọmọ ìwọ náà pé ah, ẹni yìí kí ni mùsùlùmí ni anábùwà muhammad sallallahu alayhi wa sallam anábì ní kódà jẹ́ sọ fún mi tó mú ọmọ yá rẹ̀ dé ó ní tabassumuka fi wajhi akhika laka sadaqa tabassumuka fi wajhi akhika laka sadaqa ó ní ọpàdé ọmọ yá rẹ̀ ló tún mùsùlùmí mọ́jọ́ pàdé rẹ̀ ọkà smile pàdé mùsùlùmí ni anábì ní bọ́ ti smile sadaqa sadaqa lọ tún ṣe ọ̀tún gba aládẹ́ ẹni tó ṣe sàárà ẹ̀dákun ẹwájú àwòlé nìyí ǹjá wa mùsùlùmí ǹjá múra wa lọ́mọ ìyá mọ́ kódà àwọn ọmọ obìnrin ànábì obìnrin mùsùlùmí lóbìnrin ó kútù lànábì tó lò fáwọn náà kí lálóòlò yìí ìgbà ànábì ń sọ̀rọ̀ pa àwọn obìnrin tọkọ ọba ní kejì ọkọ ní kẹta ọkọ fẹ́ kẹrin ànábì ní la yahillu limra'atin ànábì ní kò tọ́ fóbìnrin kankan o antes alatọ́lákọ̀ ó ti ha antes alatọ́lákọ̀ tọ̀lá àkọ́kọ́ kó wá máa bèyí lọ́wọ́ ọkọ rẹ̀ pé ìyàwó kejì tẹ́ fẹ́ lé òun ẹ̀kọ́ lẹ̀ hmm. àbí ìyàwó kẹta tẹ́ fẹ́ òun ẹ̀kọ́ lẹ̀ àbí ìyàwó ọkọ fẹ́ kí n tó lọ à anábì ni kò tọ́ o tó wá ń ṣe bẹ́ẹ̀ lè tẹ́fẹ́rẹ́ kan sọ àfàtà hà ó fẹ́ kó jẹ́ pé ìwọ̀n àtọkọ ni ká lé lè kú hmm. ó ẹ̀ tó ń ìyá ni ẹ wúlò ọ̀tàhà ntọ̀láàkọ̀ ọ̀tìhà because ọba bí ó ní sí pé àǹtí rẹ̀ tí ń bẹ lé ọkọ sọfẹ́ kọ́kọ́ tí náà lè kí lọ wí rárá o àbúrò rẹ̀ tí ń bẹ lé ọkọ sọfẹ́ kọ́kọ́ rẹ̀ náà lè ara o àkọ́bí ìyá rẹ̀ tí ń bẹ lé ọkọ tí náà kọ́ lẹ̀ àrárá ah, o àbígbẹ̀yìn ìyá rẹ̀ tí ń bẹ̀lẹ̀ ọkọ̀ orí ọkọ̀ rẹ̀ rárá o ìwọ ọmọ pẹ́ ni ọníkan yìí náà ipò àkọ́bí ìyá rẹ̀ àbábígbẹ̀yìn ìyá rẹ̀ àbáǹtí rẹ̀ àbẹ́ni tó jẹ́ àbúrò rẹ̀ lóbìnrin òun la rẹ̀ mọ́ ẹ̀wò wàhálà wa sínú ayé ọlọ́mọṣà kọ̀ọ̀kan sí. fẹ́ ká rí mùsùlùmí lọ́mọ ìyá wa dé tá a gbọ́dọ̀ sẹ́ bí mùsùlùmí bá ná ọjà kan lọ́wọ́ ọ̀ gbọ́dọ̀ ná ọjà mọ́ anábì ni wà láyẹ̀ bẹ̀ ìrọ́júlù alábẹ̀yẹ̀ àkè láyẹ̀ bẹ̀ ìrọ́júlù alábẹ̀yẹ̀ àkè mùsùlùmí ọwá ni ti ń ná fóònù kan fóònù wá wù ọ náà àwọn kan ti sọ́kọ̀ sọ fún wa pé láyé omínú àhàdúkún hatta yuhibba li akhi ma yuhibbu li nafsi bí fóònù ti wọ́ pé kó jẹ́ ti ẹ̀hùn bẹ́ẹ̀ ni ọjọ́ máa wí ó sì jẹ́ tọmọ ìyá mi náà kó sá bọ́ ìyá mi jẹ́ kó máa wù náà àmọ́sẹ̀ pé èló lẹ́wà pé jálẹ̀ àìnìkan náà lọ́wọ́ anábì nímọ̀ náà ọmọ ìyá rẹ̀ náà lẹ́ni ó fẹ́ rà á ìrì ní ìrì pé bíi pé wọ náà ni ọ̀fẹ́ rà á ẹ dákun síbẹ̀ lámúra wa ọjà tẹ́nìkan náà àmọ̀ sáré kódà àtúmọ̀ gbà lẹ́yìn àtúmọ̀ pẹni lẹ́yìn àmọ̀ pé ni pé dákun mọ́jọ kí mọ́jọ gbọ́ kinní kan ẹ dákun jó mọ kinní kan bá ti túmọ̀ àbòsí tá àtúmọ̀ sínú anábìsílà gbọ́dọ̀ nájà ti ná kó tó lè di pá lè nájà òun níjọ abárí pé ó ti na táyà kódà tó ti ṣíṣẹ̀ tí ń ti lọ pé kò nídìí ẹ̀ mọ́ àwọn tẹ̀sẹ̀ wá bọ́ bẹ́ẹ̀ kódà ni mo sọ pé ọ ni mo bí pé ṣé ẹ̀ nídìí ẹ̀ mọ́ ni torí èmi bẹ́ẹ̀ rántè mi ni wà ọtí ń dọ́gbọ́n sọ fún náà nù pé má bí yóò kú òfin rárá rẹ̀ sẹ́ni bó ti wá ní ká mọ̀ ná ọjà tọmọ ìyàwó bá ná yìí bẹ́ẹ̀ ló tún ní pé wàlá yẹ́kùtùbà alá alá kìtùbà ti àkèyè ọmọbìnrin kan tọmọ ìyá rẹ̀ kan ti ń bá sọ̀rọ̀ lọ́wọ́ ìwọ mọ́tò lọ bá sọ̀rọ̀ táìmù mọ́ wọ́n mọ́ ṣe kí ni ọmọ ìyá rẹ̀ ni torí pé láyé omínú ahadukum hatta yuhibba li akhi ma yuhibbu li nafsi torí jù ọ̀nà bá tún lọ rí bá ọmọ túnmọ̀ dán sọ fún yíò rẹ̀ mọ́ gbà fún èmi ni ọgbà fún mọ́ ṣe tí ẹ èmi ni ọ ṣe mọ́ wo ọ̀rọ̀ kí tí wáyé pé ẹwà lọ rí lára ọmọbìnrin mọ̀ pé wà náà owó kálọ̀ rí pé àwọn ah, ọmọbìnrin yìí á ah, eléyìí lẹ́kọ̀ọ́ kàwé púpọ̀ ah, ìwé tó rí òun eléyìí náà ṣe kí ni orí ọmọbìnrin yìí hafizọ ni ó hà rí alukurani sórí ìwé léyìí ọ̀dọ́rú àwọn àfáà báyìí ló yẹ kó wà tààsọ̀ kó àwọn àfáà nìkan ni mo fẹ́ hafizọ tààsọ̀ kó mọ kéwù ò lè fẹ́ hafizọ òpùrọ́ máa pààrọ̀ fún wa mọ́ bí wọ́n ti rò pọ̀ lè fẹ́ òun ọmọ kéwù náà ṣe kí ni ò lẹ́tọ̀ọ́ sírú ẹ̀ nítorí bá ti ń bọ́ ọmọbìnrin kan sọ̀rọ̀ wọ́n mọ́ dára rẹ̀ láàmú mọ́ bólúwa wá ti fẹ́ amúra wa rè o ìdákùn sí bẹ́ẹ̀ lámúra wa nú ayé la yu'minu ahadukum hatta yuhibba li akhi ma yuhibbu li nafsi ọlọ́mọsá fún alágbòye ọ̀rọ̀ rẹ̀ ẹjá gbápè láàrin ìṣẹ́jú díẹ̀ nọ́mbà tí wọ́n bá pè sí. nọ́mbà tí a pè sí o ní zero seven zero forty five fifty two zero six seventy three zero seven zero forty five fifty two zero six seventy three lẹ́ǹkan sí zero seven zero forty five fifty two zero six seventy three àhàyàkùmọ̀lá sọ́lọ́wọ́lá subhanahu wa ta'ala kó má sàlẹ̀ ìbára sí ní ẹ̀sùn olóore síwájú kó tó di pé àwọn èèyàn máa máa pè wọlé a máa tún gbọ́ táwọn Yorùbá máa ń sọ ọ̀rọ̀ kan wípé téèyàn bá sùn bóyá èèyàn súnmọ́ yàrá ẹ̀ ó wá ká ẹsẹ̀ méjèèjì sí arògiri ẹ̀ máa wọ pé à irú oorun wo ni wọ́n sìn ó ti lọ sí inú ẹgbẹ́ ni tó nínú ẹgbẹ́ kan téèyàn tẹ̀ máa ń lọ àdéhùn gbọ́dọ̀ máa sùn bẹ́ẹ̀. alọ́mọṣá fún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ hmm. ilẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá wà yìí nǹkan sá pọ̀ ọlọ́run kò sànù wa hmm. ọlọ́mọṣá bá wa fọlẹ̀ Yorùbá mọ́ kéèyàn ó sùn ó wá kẹsẹ̀ sí àrò ògiri ògbó aná là máa ń gbọ́ hmm. lára ọ̀nà méjì ní kíní ó sì wà o à ń gbọ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn kọ̀ọ̀kan tá ń jáwọn àgbàlagbà kọ̀ọ̀kan jọ wọn àná àátún wá mọ́ ń rí inú àwọn eré fíìmù tí wọ́n lẹ́ni bá ti kẹ́ẹ̀sà lòdì ibẹ̀ náà ni ó gbà dínú ẹgbẹ́ ó kàn di ẹyẹ ni àgbà tó bá láàrin àwọn ẹ̀yà oyíbó yìí àtàwọn ẹ̀yà gbọ̀ǹkan àtàwọn ẹ̀yà akínníkan lọ́léwúrẹ́ òṣogbo áá ọlọ́mọṣàṣàánú wa ni pé kò sẹ́gbẹ́ kan téèyàn ń lọ́nú ẹ̀ kò sí kíni kò sẹ́gbẹ́ kan àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn bẹ àwọn shayatinul insi wal jinn tánjá wọn ẹlẹ́mìí òkùnkùn àmẹ́ni bá kásẹ̀ ìsáàrù ògiri òun jarun pa ni ó ṣe kí ni ó jarun pa ni ẹgbẹ́ kọ́ ní lọ òun ṣe kí ni ó jarun pa àwọn ẹlẹ́mìí òkùnkùn yẹ ẹlẹ́mìí òkùnkùn tí wọ́n lọ́tọ̀ kò dìgbẹ́ ẹlẹ́mìí òkùnkùn bá kẹ́sẹ̀ sáàrù ògiri ẹ tó wá mọ̀ pé ẹlẹ́mìí òkùnkùn ni hmm. ẹlòmíì ò ní báyìí kẹ́sẹ̀ sáàrù ògiri bí alọ́mọ̀kẹ́lẹ́mìí òkùnkùn bẹ ilẹ̀ lárúbáwá ẹlẹ́mìí òkùnkùn ń bẹ lọ́dọ̀ àwọn èèbó ẹlẹ́mìí òkùnkùn ń bẹ lọ́dọ̀ àwọn aláwọ̀ funfun ẹ dákun ṣé gbogbo àwọn ẹlẹ́mìí òkùnkùn yìí náà ṣé gbogbo wọn náà là á máa sọ pé bákan lọ̀rọ̀ wọn mo rò pọ́rọ̀ náà mo rò pọ́rọ̀ mi yé báyìí ìdínú èèyàn ń kẹ́sẹ̀ sáró ògiri sùn ìmọ̀ kò ṣe pé ń jarun pa ìmọ̀ kò ṣe pé ó rọ̀ lọ́rùn tábà tẹ̀ wá gbà mọ́ràn àwọn medical doctor nìkan wá sọ fún pé ah bóyá bọ́ ti gbẹ́sẹ̀ yìí o ẹ̀jẹ̀ oníríbi sákúlẹ̀tì lọ bí ẹsẹ̀ rẹ ò fọ hyz rẹ bóyá kọ́ ọmọ sùn kọ́ nọsẹ̀ rẹ lẹ̀ dáadáa kó bàa lè má fa àìsàn fún ọ ẹ̀ta ọba rí wọ àwọn ọmọràn báyìí èyí ò sì jọ mọ́ ara wọn ọlọ́mọsàsánú wa ẹ wallahu ta'ala a'lam. àlẹ́ kan sí nọ́mbà tí a pèsè láti fi béèrè ìbéèrè ó ní zero seven zero forty five sixty two zero six seventy three bákan náà àwọn yorùbá náà máa ń bá máa rí lọ́dọ̀ àwọn yorùbá pé tán bá bí ọmọ sáyé ó yẹ kéèyàn yẹ akọ̀ṣẹ̀jáyé ẹ̀wò báyá fi mọ iṣẹ́ tó máa ṣe ni àbí báwo ló tẹ̀sí ya gbogbo gbèsè sí irú yẹn lè náà sí nǹkan tó yẹ kí mùsùlùmí máa ṣe ni. ọlọ́run kò fún wa lágbọ́yé ọ̀rọ̀ rẹ o kó sì ṣàánú ẹnìkọ̀ọ̀kan wa tá a bá bímọ ni yóò ti lo ilé ayé àti pàkínní bó ni ó ti lo ilé ayé rẹ̀ náà náà. inú x mode. náà aleykum salaam wa rahmatulah. ẹ káàsán. ẹ káàsán náà. ẹ bá aṣọ́kù òbí tẹ àdúgbò wa. inú x mode. hello. náà máa ń gbọ́n dá yóò tàbí àti àwọn ṣe é kí wa. ọlọ́run sàn ilé ṣan. adẹ́kùnrin ọjọ́ sí àdúgbò wa láyọ̀ kan ọlọ́wọ́ gba ogun ẹ̀ntọ́ ṣẹ́ ṣeun no battery please charge kí lẹ́rí à ń gbọ́ lórí ọ̀rọ̀ ìjọmọ ìyá ò sọmọ ìyá tá bá wo ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí ayé òde òní ó mm. dàbí pé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ó fìdí ọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ olórí ẹ̀sìn o orí wọ́n ti pín wa yẹ́lẹyẹ̀lẹ o so ìjọmọ ìyá wa in fact ó ti ó ó wíwù tí ò bá sì bọ́ sí ten percent láti fẹ́ wọ five percent gan wa mm. tó dínkù dé. Mm. ó ní pé ní ìfimú àtẹ́ǹdì prógámù kan bí mm. ọ̀sẹ̀ mélòó sẹ́yìn tí kò sí bí ọ̀sẹ̀ méjì àbí mẹ́ta lọ wọ́n pé gbé kan náà àwọn àfa àgbà fún àwa láti Ìbàdàn láti wá sọ̀rọ̀ ńbẹ̀ tí a bá rí jòkó yẹn tá gbogbo àwọn tó wà ń jòkó á ti mọ̀ pé àwọn tí wọ́n tí wọ́n ní the same ideology tí wọ́n believe nù ìlànà báyìí nìkan ló wà ńbẹ̀ tẹ́tẹ́ irú ìjókòó yẹn tọ́ba tó wá tọ́ba àwọn èèyàn tọ́ba tó fojú wo àwọn míì bóyá nìkan tó fa tẹ̀síbíù dání tàbí ẹnìkan tó kò tó rò balẹ̀ hmm. àwọn nǹkan ó bọ̀ fojú wo pé mùsùlùmí ilé ìkó ṣe mùsùlùmí gidi sọ́run hmm. hmm. tí mo sọ yé yín àgbọ́yé àgbọ́yé ìgbọ́mọ̀ ìyá yẹn láàrin wa ó ti fúyẹ́ gan ó ti fúyẹ́ gan mi wá mọ àtúnṣe sí ẹ̀yin aṣáájú inú ẹ̀sìn lè ṣe tó lè mú àtúnṣe bárù nǹkan báyìí kọ́ tó ti pọ̀ gan o ká mọ̀ sanra wa. ọlọ́run ṣàánú wa ọ̀rẹ́kẹ́ ojúlókùn táwọn fẹ́ síra wa kọ́ mọ̀ ṣàánú wa kọ́ mọ̀ ṣàánú wa àti àwọn tí ó jì wọn. ọ̀dà ọlọ́run gbà fún wa aleykum salaam rahmatulah. lórí ìjọba ìyá òun náà ni ìbéèrè wọ̀nyí dálé lórí náà kó mọ́sá tún ní kọ̀ọ̀kan wá sí kó mẹ́jẹ̀ wá dúró lórí tawhid àti sunna ìjọmọ̀ ìyá ìjẹ́ mùsùlùmí kìí sọ̀rọ̀ ìyẹn ní ṣòkòtò kódà kìí sọ̀rọ̀ èèyàn ṣe kí ni èèyàn nínú kan tẹ́bí tí ó pa gbogbo wa pọ̀ táà jọ máa yá òun náà ni la ilaha illallah muhammadu rasulullah in tí ó jẹ́ ká mọ́ jẹ́ kí ni mùsùlùmí nù ìjọ máa yá tó ṣe kí ni tó dúó nù tọ́ ìjọ àwa rí ẹni tí òun wá ń wọ́ tó ń lẹ̀ à ní wá sì lè parí àríkínú mùsùlùmí ọmọ ìyá wa òun dọ́ọ́rá kíyèsí lára mùsùlùmí sáwá mọ́ ń pọ ọmọ ìyá lákíyèsí àpọ̀mọ ìyá wa lákíyèsí o tẹ́rí gbogbo ìjọmọ̀ ìyá tà ń jẹun náà a gbọ́dọ̀ jẹ́ ká láṣepọ̀ débi pé a tún lè mọ bára wa sọ òótọ́ ọ̀rọ̀ tọ́ a tún wá gbọ́dọ̀ torí ipa tún fẹ́ bára wa sọ òótọ́ ọ̀rọ̀ ká tún wá sọra wa di káfìrí mọ́ra wa lọ́wọ́ tẹ́wẹ́ nítorí pé a fẹ́ bá sòótọ́ ọ̀rọ̀ àwa sọ di pé abáti wá rí báyìí lásán àbá bí ìgbà tá a rí kèfèrí èyí òun náà ṣe kínú kò dáa at the same time àtúgbọ́dọ̀ ní ọmọ ìyá wa ni kó wá mọ̀ sí ìbàjẹ́ ká máa fọwọ́ ká máa fọwọ́ ra lórí ká máa fi pora lórí kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ o ẹni tó bá lákèésí tó yẹ ká pè é á pè é ní àkíyèsí kódà bá kíyèsí ní bá pa ká ká lejúmọ́ra wa á lejúmọ́ra wa o sọ pé yorùbá náà ti sọ kíní kan fi áàdì mọ̀ náà sábà wọ́n ní ọ̀rọ̀ tọ́mọ ìyá méjì bá wọnú ilé sọ tí wọ́n wá jọ rẹ́rìn jáde kí wọ́n ti fúnra wọn wọ́n ti tara wọn ni wọn wọ́n ní àmọ́ yìí tí wọ́n bá bára wọn sọ ti yun lé tán lè jú jáde kí náà ṣe ń wọ́n bára wọn sòótọ́ ọ̀rọ̀ ìjọ́mọ̀ ìyá wa ò ní ká bára wa sòótọ́ ọ̀rọ̀ débi kẹ́mi wá wá kọ̀ pé irú ọ̀rọ̀ lágbájá wá wí yìí òdodo ọ̀rọ̀ ni ó ṣe kínú ó mú wa nu ara ń tèmi rò pa níbi àtúnṣe náà ìjìyà báyìí báyìí ní bẹ fún yóò kàn yí máa yí lọ́wọ́ ni tọ́ ṣe ń jẹ wá ń sọ́ọ̀sì nípa àwọ̀ náà kí náà wí nísìnyí. adáwà àti ilẹ̀ àwọn irú àwọn set of people kan nìkan la wá bá ń bẹ́ ṣe pé àwọn yìí ń kọlu ẹ̀ka bá wí mẹ́wọ̀n àwọn tá a bá wí láàrin ni pé èé ṣe táwọn yìí ń lò wá hmm. nígbà wọn pé nǹkan ní pé mùsùlùmí ẹlòmínà òkè ah, àwọn ẹlẹ́yà nìkan náà wá ń bẹ̀ wọn àṣán kọ́ bẹ̀ ń jọ wọ́n gbé announcement dáre pé tọ́ ìjòkó ilé ìdádálẹ̀ yóò jòkó àwọn kí lọ́lẹ́yìn náà tí wọ́n náà tọ́ lù ẹ̀ á kí ló mú wọn náà tọ́ lọ mo rò pọ́rọ̀ mi yé yìí àwọn àkíyèsí ta ní láti pé ah. ara wa rí ọlọ́mọṣà tó ní kọ̀ọ̀kan wá ṣe àfànájà alùlù mùsùlùmí náà kalẹ̀ mùjìrìmí táà sọ mùsùlùmí di pòkí ní àgbọ̀dọ̀ sọ díbẹ̀ at the same time àgbọ̀dọ̀ rí bàjẹ́ kámọ́ sí kíni kuntum khayra ummatin ukhrijat linnas ẹ̀yin lẹ́lọ́rẹ́ jù ní tàbúdàrí fáwọn èèyàn ta'muruna bil ma'rufi wa tanhauna 'anil munkar ah. ẹ máa pàṣẹ dáadáa ẹ sì máa kọ ìwà bàjẹ́ ọlọ́mọṣà tún kó mú wọn ṣe wá dúró lórí tawhid àti sunna Allahu a'lam. lórí ìbéèrè tí ń bá dàn lọ àkọsẹ̀jáyé. ẹ lórí ọ̀rọ̀ àkọsẹ̀jáyé ẹ̀rí tá a bá bímọ àkọsẹ̀jáyé kálukú wa ọ̀dọ̀ ẹni ó wà ọ̀dọ̀ ọlọ́run Allah subhanahu wa ti kọ kádàrọ̀ ọmọ nàbí adama 50,000 years wọ́n sì ti dá bàbá wa adama fifty thousand years wọn èdè ìdábà bá wa adamọ wọn ti ti parí kádàrà wa dákun akọ́tẹ̀dáwò ìhò ni wọ́n wá ń wò ṣé tinú láwùlì màfúùdù ni a ní láwùlì màfúùdù ojú kan ò lè débẹ̀ ẹnìkan kan ò lè mọ tí ìgbẹ̀ǹbẹ̀ èwo ni wọ́n ń wò tó bá lọ́wọ́ kí ní kan gbá ah, ọmọ yìí olókìkí ọmọ ni ó jẹ́ pẹ̀sẹ̀ntì èso olókìkí ẹni òkìkí kálukú wa ó kàn sí kínú ojúra wọn lọ ẹlòmíì òkìkí rẹ̀ kò ní kọjá nù yàrá àwọn àbájá àti mọ̀mọ́ rẹ̀ ni ó dà mọ̀ pa bímọ òkìkí náà nìyí náà tẹlomi yóò dé nu street gbogbo street wọn mọ̀ pé a ah, ẹnìkan bẹ nu street wa yìí ni jẹ́ hmm. ẹlòmí yóò dé kí ni àdúgbò ẹlòmí local government wọn ó dama ẹlòmí inú state wọn ó dàmọ̀ ẹlòmí inú country wọn ó dàmọ̀ ẹlòmí ìṣeré ó tàn dé gbogbo ayé ọwọ́ lọ wà kẹsìdáre ẹ̀ wá dolókìkí òkìkí òun gangan wá kọ́ lórí rí wọ́n mọ̀yàn kan ló ń dáre ìdààmú àdúgbò ìdààmú gíní ẹ̀yà olóhùn èmi ni èmi ìdààmú àdúgbò yìí ti dé o ah, ìwọ yẹn ṣe máa ń pera rẹ̀ ní ìdààmú àdúgbò àwọn kan ṣì dé lórí sí ọlọ́lọ́kìkì ọmọ ni ọmọ kódà ààrẹ tó tún ní lálùbáríkọ ọmọ nìtọ̀ ìtòhùn tún sọnù o ẹ̀dá kò sí àfá ìwọ́n lè tọrọ pọ̀ ìlú àgbàríkà yìí ọlọ́mọdé àtàgbákò níbi à ń lọ́nu so akọ́sẹ̀jáyé kò amẹ́jà dára wa láàmú alámọ̀rí wa akọ́sẹ̀jáyé wa kádàrá wa alámọ̀rí wa olúwa ti yanjú ẹ̀ fifty thousand years wọn ìdáadámọ̀ bàbá wa débi táádámọ̀ wà bí pàrí pàrí pàrí pọ̀nrí ìyá ńlá ìyá ìyá ńlá ìyá ìyá ńlá ìyá wa. so tọ́lọ̀ ti yanjú tí wọ́n wá tọ́lọ̀ wá tọ́ ti bẹ́ẹ̀ lọ́lùmọ̀ àfúnni ká lọ rí rí nu ọ̀sìn kò sí lọ́wọ́ rẹ̀ lẹ́yìn kọ́ mọ́ bẹ́lọ̀ fún àlámọ̀rí ara rẹ̀ ẹni abá ti bí sáyé yìí bí ó ti lo ayé rẹ̀ ọlọ́run ọba ti parí ọ̀rọ̀ rẹ̀ ọlọ́mọ ṣàṣàánú ẹnì kọ̀ọ̀kan wa kò fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ àwọn abẹ́lúwa wa gbogbo àwọn ìyá wa àtàwọn bàbá wa tí wa à nílẹ̀ gbàgbé kankan wọn wa ọlọ́run dákun wọ́n ṣàbá wa mẹ́sẹ̀ wọ́n dúró kó fi kan gba ìsìláàmù lórí ètò yìí náà ni ọlọ́ndàkùn wọ́n sábà wa mẹ́sẹ̀ wọn dúró àti pé wọ́n lẹ́yìn ìgbà náà wọ́n sì ṣàlàyé pé ẹ̀sìn yìí Islam ó wu àwọn dákùnrin ọmọ ìyá mi náà Islam ní wu ẹni tí ò sí mbẹ̀ yìí ìwọ́ tó wá wà ń bẹ̀ má kí nǹkan mi ò wu ọmọ jẹ́kẹ́sẹ̀ rí ó dúró sin sin lórí Islam ìyá wa náà ọlọ́mọ sábà wa mẹ́sẹ̀ wọn dúró dáadáa ọlọ́dàkùn má jẹ́ kẹsẹ̀ wọn yẹ má jẹ́ kẹsẹ̀ náà mo dàrú mọ́ lọ́wọ́ àwọn tí wọ́n ń ṣe tí wọ́n jẹ́ olùgbọ̀wọ́ fún ètò albayan wa tibian ọlọ́run dákun mọ́ṣá bàbá sanwó dẹ̀sán lórí ọlọ́run dákun mọ́ṣá gbàdẹ́sìn lọ́wọ́ wọn ẹ̀rà nílé ìtàpé wọn ipò yòókù dé ọjọ́ tí ń bọ̀ ọlọ́run dákun mọ́ṣá bàbá gbàdẹ́sìn lọ́wọ́ wọn abilu wọn bí mọ́ ní ìwọ kọ́rọ̀ mi ìwà ilé ìwọ fọ́lẹ́ أن يزيدني وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء صلى الله وسلم على عبدك ورسولك محمد وعلى آله وصحبه أجمعين طيب